bàbá ta pàdé bàbá ta pàdé bàbá ta pàdé bàbá ta pàdé bàbá ta pàní o bàbá ta pàní o ah, bàbá ta pàdé bàbá ta pàdé lálọ́dúnwá ni lálọ́dúnwá ni kò máa sábújà kan lọ́rùn ọ̀pẹ́ òun nìkan ṣoṣo bọ́dé yìí olóró ni àbíjà ni lálùdé ni bàbá àtàpàdé lálọ́dù ìjọ̀gbọ̀n ṣe dánìkan fà ìjọ̀gbọ̀n ṣe dánìkan fà fáwágùn gbogbo lé lójú ojoojúmọ́ bí ariwo ni èpè ni o. ṣé nítorí pé ayé ṣẹ̀dé nulẹ̀ la ṣe tí mọ̀ wá wọn ni. bẹ́ẹ̀ ni. ẹ wo àti wípé ṣe fẹ́ sọ pé wọ́n ya wèrè ni tó bá tiẹ̀ ya wèrè tó ń ya wèrè jù bẹ́ẹ̀ ni ẹ wo wọn lè ya wèrè tó pọ́tébù. ó ya wèrè ju pọ́tébù lọ pọ́tébù ń fún fẹ́ǹsì ni bàbá tápà òfurufú ló ń fò. dádì ayé ayé ayé ayé ayé. ẹgbẹ́ bá wa náà láyọ̀ láyọ̀ lè máa lọ láyọ̀ náà lè máa dé padà wá bá wa ẹ má pẹ̀lú ẹ má pẹ̀lú wa ẹ̀lẹ́mú rọ́bìṣì wo ni ẹ sílẹ̀ kùtọ̀. mọ́mì ẹ wọ́n mọ́ dábì sọ̀rọ̀. ẹ gbà mí. mo lọ fẹ́ gbà bọ́ta sábẹ́ fún bẹ́ẹ̀sì bọ́ta ni. mọ́mì mọ́mì bàbá ta wà. lánàá. ó wèrè wo ló ń pariwo. àti àti àti. lẹ́lẹ́rìí báyìí bó mo fẹ́ gbà lọ báyìí. Ah, ah, ọmọ ìbàdí ẹbí bàbá ṣẹṣẹ ìjà wèrè gbà wá ayé ti gbà wá ẹ kó ṣì kẹ́kọ̀ọ́ ìwé olówó bàbá mi olówó bàbá ṣẹṣẹ àwọn olóṣèlú kí ló máa ń ṣe yín kí ló máa ń ṣe yín gan kí ló máa ń ṣe yín gan. bàbá onígbò ayé wèrè gbà. wọ́n rán yín sí mi ní àjò wọ́n ti rán yín sí mi hello hello Bisi mi máa rí ọlọ́run rí ọlọ́run àìkéèyàn sì lè gbà mú màá ti ṣàgbákò láńlọ́ọ̀dù báyìí torí ọlọ́run ó believe pé láńlọ́ọ̀dù ní travel ó dẹ̀ ti gbogbo wa mọ́lé ó ní two weeks ló máa lò ó dẹ̀ ti wá mọ́nú ilé mi máa kúrò eléyìí rí ọlọ́run sẹ́ẹ̀ bó rí mi ibi òde ṣe us tó yàn máa pe nine one one tó máa sáré bọ̀ ṣàánú mi torí ọlọ́run ọ̀rọ̀ ẹ̀kú mi bá mi pọ̀ rí ọlọ́pàá ẹ̀ tó bá lè ṣe fún wa èyí ṣé gbogbo alá ló jẹ́ nílé nípìn ní kankan lé mo ṣe wà yìí jọ nítorí ọlọ́run ojú òní tiẹ̀ o ṣé ọ̀rẹ́ mi o ṣé àdá fún ẹ o ṣé gan-an mo dúpẹ́. tó bá lọ sọ̀rọ̀ sọ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi dáadáa ṣé dáadáa la bọ́. my bad ìyá mi mọ́ bínú obìnrin lọ́ọ̀yà gọ̀ọ́mù náà. ọ̀rẹ́ mi. bàbá tàpá. bàbá tàpá. ewé ń jẹ́ oògùn jẹ́. ìyá mi tó gbá ń yí. oògùn jẹ́ àjẹ́ ewé ẹ̀ ló kò kàn. ìyá mi tó gbá ń yí. bóò ni gbogbo nǹkan. ń bọ́ lọ́wọ́ àdàbà yìí gangan. mo ní wá kí ọ sílé ni. ọ̀dọ̀ mi lẹ́wà gbogbo ìgbà lọkàn rẹ máa ń fà mí. bàbá tápà àlejò ńlá mo gbà láìsọ tẹ́lẹ̀. kódà ọ̀sẹ̀ méjì gbáko ni wọ́n lò pẹ̀lú rẹ. Ah, kò sábúrú kò ní bẹ́ẹ̀ wúdé inú ọgbà láyé ọgbà yàrá kó tó kó gbogójọ rẹ ẹni tó bá fẹ́ sàún ní ọmọ pé lásìkò tí gàrí wọn ti ń kàn wọ́n yìí gbogbo ohun tá a bá ti bá ń yà àjọmọ̀ jẹ ni ẹ ti léṣe rẹ ẹ wò yàrá yìí yàrá yìí ọmọ súnmi kàkan lọ́rẹ́ǹtì ẹ̀ ó jẹ mí lówó oṣù mẹ́fà bí ọ̀jẹ̀ wo oṣù mẹ́fà tán ní ọ̀bá sanwó náà bá bẹ̀rẹ̀ sí tún ní bú mi àwọn ará àdúgbò sábà ń lé lọ. ìwọ wá lè dànù. dànù dànù. ó yẹ kí ìwọ pa á nì. ká fi owó oṣù mẹ́fà ka ìdí ẹ̀mí. ọmọ ẹgbẹ́ mi lèmi máa pa á ní o. tó lórí ibú wọn lóòótọ́ tó lè lọ ọmọ jẹ gbèsè ń bò mí. ó sọ èmi ò tiẹ̀ ti lọ orí rẹ ti yọ orí ẹ ti yọ. àwọn ìyá wa ń kọ́ torí mo ti rí wọn látìgbà tí mo ti dé. ẹ má bínú ẹ má bínú kó o ti lọ ọjà ni. ẹ wò ká lọ́mọ̀ pé ẹ fẹ́ wà ní òun náà máa dúró ti dáná oúnjẹ àmọ́ ẹ̀sọ́ fún mi ẹ òun náà tó dé èmi náà pè ní ìsìnkú àti lálejò kọ́ bọ̀ o yóò sì máa ra nǹkan tá a jẹ àmọ́ báyìí a kọ́kọ́ lọ wá àpapànù kan fi sẹ́nu náà wọ́n bínú ọ̀rẹ́ kan tí mo ti fẹ́ o ní tèmi fẹ́ sọ fún ìwọ ni pé ìwọ máa kọ́ mi ní èmi náà sì máa kọ́ òwò náà ní àwọn nǹkan kọ̀ọ̀kan. kí ni mi fẹ́ kí ni mo ní tó fẹ́ kọ́yàn àmọ́ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni kì í ṣe nísìn àjọ gbà lọ́wọ́ ara wa náà ni ó yá pé wá ẹja wọlé. ọ̀rẹ́ mi pàápàá. ọ̀gá ò báwa ni ọ̀dọ̀ yín báyìí báwo lẹ́ẹ̀fì tẹ̀ mí àdúgbò wa wà pa òun ṣe láìkí bíbá yìí ṣe ládùúgbò wa lọ́hùn àwọn sáwèrè lájọ ń gbélé ẹ pọkọ mi burú ni ọ wọ́n ti fi jọba gan ọ̀ràn yìí mọ̀. adégbòyìn kékeré yẹn. àtàwọn aráalé àtàwọn tajọ ń gbélé àtàwọn aráàta olórí ibú ni gbogbo wọn. ṣe jáde àbáta pa ó ń gan òòṣà fún ara ẹ. ọ̀gá o ẹ ṣáà ń gbádùn bíbá yìí ṣẹ́yìn tó yọ̀dọ̀ wa mm-hmm. kí lè máa jẹ kí lè máa jẹ kí lè tún máa mu sí i abẹ́ máa ṣe bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ gbogbo ẹ̀ kó wọlé. gbogbo alárípa witness bá a ṣe jágéètì àbí ah, inú mi dùn pé ẹ fi òfin sí ọwọ́ ara yín nípa ẹ wá pè wá láti rí i pé àwa náà wà ń bẹ tó jà mo kàn fẹ́ bẹ̀ yín kan tí bàbá yẹn bá padà dé ẹ má bàa fa wàhálà am I talking to us ẹ má bàa fa wàhálà every one of you must be calm and if there is any other thing further let us know am I talking. Eh, gẹ́gẹ́ bí ọ̀gá mi inspector Coker ṣe sọ fún yín ipe tí bàbá láńlọ́ọ̀dù yín bá ti dé gbogbo ọ̀rọ̀ tó bá wù ọkọ máa sọ kí gbogbo anybody inú yín kẹ́ má dà wọn nǹkan tá a fẹ́ kẹ́ ṣe fún wa ẹ mú fóònù tẹ́ pè wá tẹ́ sọ fún wa pé bàbá ti dé o àwa la mọ the next step láti take. ẹ wá ike èmi máa jà ìyábòrò rogan mọ̀ pé èmi máa jà máa jà ẹ ní sùúrù ẹ gbọ́rọ̀ sáwọn ọlọ́pàá lẹ́nu at least tí àwọn ọlọ́pàá ò bá ní ká já kínní báwo lẹ́yìn náà ṣe fẹ́ jáde tán ẹ gbọ́rọ̀ sí wọn lẹ́nu. àwa tó jẹ́ pé àwọn àdúgbò lọ́ọ́ pàṣẹ oúnjẹ sí wa látòrí ibà ẹni ká máa jà mo lè ní ọ́sà pàdé nìbàdàn a máa lọ gbẹ́nu sí mike lọ́dọ̀ orí yẹmí àmsá ti. bàbá yìí dájú gan bàbá yẹn dájú gan. àti wẹ́ẹ̀tì yóò ẹ̀yin náà gbà sí wa. sórí ọṣẹ tá a ti gùn á hmm, kó kú òun odó hmm. yọ wà lọ́wọ́ wa báyìí a wàá mú alágẹmọ á fìnnú odó á wàá kó owó tí a fowó bẹ́ẹ̀ títí títí tí a máa sọ tálágẹmọ ò fi gba àwọn owó òun hmm, tó bá ti gba owó báyìí á sì ọ̀sẹ̀ ǹdè mọ́lẹ̀ àbá ti ṣe demọ́lẹ̀ ọ̀parí. ọ̀rẹ́ mi. àbá dàgbà. ọ̀rẹ́ mi ẹkùn. omi ìjà aráàlú dùn. ẹ ta eléyìí tó mi tí bí mo ti kọ́lẹ̀ olóòfù mi ní àgbélépọ̀tà kan. ọ̀rẹ́ mi àwọn yẹn máa ń sọ pé àwa tàpá burú. ẹ bu ògiri irú nìkan kan lè bu. àwa tàpá kò burú ìyànjẹ làwa tàpá kò fẹ́ sórí iṣẹ́ tèmi fẹ́ fún ọ yìí àgbélépọ̀ tá ńlá ni hmm. kí nìkan tí ìwọ máa lọ wá. ọ̀rẹ́ mi ìwọ máa wá orí ìṣègbè hmm. bí ìwọ bá ti rí orí ìṣègbè ìwọ máa wá fa orí rẹ. gbogbo ẹ̀ fa irun orí rẹ tán. bí ìwọ bá ti fa irun orí rẹ tán ìwọ máa wá àtàrẹ kan ọ̀rẹ́ mi ọwọ́ awúwá kòkò ìsásùn ọwọ́ ajó pọ̀ bí ìwọ bá ti jó pọ̀ ìwọ wá sín gbẹ́rẹ́ ẹyọ kan sí àárín orí rẹ ọ̀rẹ́ mi ọwọ́ <laughs> àfi ìyókù ọwọ́ àfi fọ́kọ mu kò ní dáa fún àwọn àjẹ́ kò ní dáa fún oṣó iṣẹ́ ń tó bẹ́ẹ̀ ni. àjẹ́ tó bá mọ̀ pé òun ní agbára kó pa èmi oṣó tó bá mọ̀ pé òun lágbára kó pa èmi. iṣẹ́ ńlá niṣẹ́ yìí o. Ah. ọ̀rẹ́ mi. àjẹ́ ò gbọ́dọ̀ pọ̀ máa wo. àjẹ́ tó bá pọ̀ máa wo ilẹ̀ ló dà. Ah. òbí ìjà ara lódò olùbíṣà màláró tí ni mi ti ilẹ̀ tiẹ̀ sọ mi yẹ tápọ̀ ọmọ ẹgbẹ́ jẹ́ ilẹ̀ kẹ́. ọ̀rẹ́ mi gbóró so. tùmí kẹta ń bẹ̀rọ̀ tí ro kújú mi gàṣà kí ń bẹ̀rọ̀ tí ro ọ̀bátùmí gèdè gèdè kì í bèrò tí ro ògodo ẹ sọ́yẹ tápà tí ń bá mú sí i. ọ̀rẹ́ mi ẹ kùn káàrí pápá ìwọ náà túláàsì dẹ́gbà o. Dr. TSG iṣẹ́ wọn dájú ọdún ni wọ́n wọ̀nyí sáìmọ̀ fọlọ́kọ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ náà ni wọ́n bẹ̀rẹ̀ ó sì gbalẹ̀ kárí ayé èrò páyé mọ̀ ọ́n ìròyìn wa ń dọ́dọ̀ tí iná tẹ́yìn náà wà ń wà ń bá wa. a ti bẹ̀rẹ̀ kínní ọjọ́ ti pẹ́ ṣùgbọ́n a dúpẹ́ pọ́lọ̀ tí ẹ̀ ní kíṣẹ́ wa dà torí òsò òkè ní bá wa ṣe àwa náà mọ̀ nǹkan kan ṣe ṣùgbọ́n bàbá ṣe ń ṣe báyìí a dúpẹ́ pé òsò òkè ń fi àṣẹ sí ohun tí ó ṣẹ́gun ṣòro rẹ̀ rẹ̀ àmúbọ̀ ọkọ tàbá ya kò sẹ́ni tí ò lè má mú bọ́ ọkùnrin náà má mú bọ̀ o káàrin obìnrin ti pọ̀ ń ta àwọn lè ṣe ìrá burúkú ọkùnrin míì náà má mú bọ̀ bẹ́ẹ̀ náà lóbìnrin sì má mú bọ̀ tí bá ti wá ń rí bẹ́ẹ̀ èèyàn jáde sọ̀rọ̀ ara rẹ̀ ni kò sẹ́ni tó mọ̀ dí òjò bí ó ṣe Ṣàngó kò sẹ́ni tó mọ̀ dí mọ́lámọ́lá bí ó ṣe láwo èèyàn jáde kí ló ń bẹ̀ ń bẹ̀ àmọ́ jíjáde náà mọ̀ tó tojú bọlé àwọn gbà tá a bá mọ̀ pé tá a bá bẹ́ẹ̀ lọ lẹ́lómi ó ní ó tiẹ̀ tún sóhun àmẹ́lẹ̀ tí mo gbé lọ́yìn túdé jáde ni gbogbo ohun tó bá lè fa kí ọmọ máàmù bọ òun ni ó tù béèyàn bá ti wẹ̀ tán sọ́mọ pé àwa ara náà máa dọ̀tí ni báṣọ tá a wọ̀ iṣẹ́ máa dọ̀tí lèèyàn ṣe máa dọ̀tí àmọ́ béèyàn bá ti wí ọṣẹ yìí yóò wá mọ́ yóò mọ́ lójú ayé ọmọ pé kéèyàn dá a báyìí kọ́ wa máa rọ̀ kan sọ́mọ gbógun ni àmọ́ ogun tí bá ń bẹ̀ ń bẹ̀ ogun a máa kú oríṣiríṣi túdé lélẹ́yìí yóò tu gbogbo dẹ́ ó lè jogun ọkọ̀ ọ̀run ni o ó lè jẹ́ ogun ètè ọ̀tá ni o bọ́yẹ́ nìkan ló fọwọ́ gbé e láti gbò tí wàá kéde àmọ́ tó o bá ti wẹ̀ ó tu gbogbo òde dànù. ẹ báwo ni mo wá ṣe fẹ́ wá máa lò. lílo rẹ̀ ò lé náà nǹkan kan sí pé alẹ́ nìkan máa lò tó bá jẹ́ pé kìnnìún ti pọ̀ owó ti pọ̀ lára rẹ̀ bọ́yẹ́ nìkan kò tó ṣe rí hmm. tàbí kọ́ lọ́ọ́ máa jẹ́ pé gbọ́n bá máa tó ṣe kọ́ máa bọ́ sọ́wọ́ bí irú sábà bí irú gáàsì tó bá yẹ pé irú wọn ni o gbọ́dọ̀ máa wẹ̀ lóru àmọ́ tó bá yẹ pé àwọn kọ̀ọ̀kan máa tó ṣe o lè wẹ̀ lọ́sàn-án kò sí o lè wẹ̀ láàárọ̀ kùtùkùtù ọba ń jáde lọ tààrọ̀ ń lo tiẹ̀ burúkú tó bá wẹ̀ tán tó jáde má ní kùn ilé tó ṣe. ó sì dá yín lójú. <laughs> kò dá mi lójú lọ wá mi ní aróyìn mi fún ọ bá mi owó jàre. ẹ wọ ẹ bọ wọ́n sọ irú kí ni gbogbo rọ́bìsì yẹn ìwọ fọwọ́ kàn mí ìwọ fọwọ́ kàn mí gbàdúfù gbàdúfù gbàdúfù kí gbogbo nǹkan kó bẹ̀rẹ̀ sí ṣe wọ́n. ẹ wo ẹ má yẹ ká da wọn lò gbogbo tí bàbá yín sọ yìí rọ́bìṣì ni. bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ má fọ ẹ fọkàn bá. ẹ irọ́ ọlọ́pàá má gbìyànjú wa o torí ẹni tó kọ máa fọ òun náà ló kọ japa o. ẹ má japa àwa pẹ̀lú yín. ẹ ẹ ẹ ẹ ẹ